àwùjọ tí èèyàn bá wà àti tójú ń rí àti tétí ń gbọ́ í máa bí àwọn nǹkan kan ní àwùjọ gẹ́gẹ́ bí àkíyèsí kal-indhar gẹ́gẹ́ bí ìkìlọ̀ pé èyí tẹ̀ fi ń ṣeré yìí kì í máa ṣe ohun eré àbí kó jẹ́ pé kí nǹkan yẹn kó jẹ́ ìrántí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. N bí irú àkòrí yìí kí gbogbo mùsùlùmí ó wípé ǹjẹ́ pọ́sibù kéèyàn jẹ́ mùsùlùmí tí ò ní jẹ́ onísùnà kò pọ́sibù ṣùgbọ́n a rí ọ̀gọ̀rọ̀ nínú ẹni tí ń ṣàfitì ara ẹ̀ sí Islam tí ọmọ ní tí ó kórìíra súnà tí ọmọ sọ̀rọ̀ súnà láì dáa tó lòun kọ́dà ẹlòmíì yẹtabarra minha yóò lòun èso súnà o òun èso súnà tó ń ìdí ẹ̀ lọ́fà kọ́mọ tí ń sọ kò sì mọ tí ń wí tó bá mọ̀ wallahi kò ní wí bẹ́ẹ̀ torí pé bí ẹ bá ti wí bẹ́ẹ̀ ó ti yọ rẹ̀ kó nínú ọmọlẹ́yìn ànábì nù. bíyàn bá sì tò lẹ́yìn ànábì kọ́ wà ànábì mi lọ mo ní ó tò sí kò lè rẹ́yìn ẹlòmíì tò sí mọ́ ìjọ tọ́nà ti bú ṣẹ́ńlá Muhammadu dìde òun náà ni ẹni dandan ẹni tí ó jèrè tí ó tí ó tí ó tí ó tẹ̀lé gbogbo ẹni tí ó jèrè ìjọ tọ́nà ti bú ṣẹ́ńlá Muhammad ó lè sálọ̀dà ànábì mi kò sí kò lè wáyé lálùkìyàmà bó bá jèrè lálùkìyàmà àfi kí n yà tẹ̀lé ń ṣẹ́ńlá Muhammad náà ni in fact tó bá rọrùn pàànàbí báwọn ànábì míì láyé ni hmm. wọ́n dàtọ̀ wọn lẹ̀ fún ṣẹlá Muhammad ní bọ́lá wọn bá fi sọ ọ̀rọ̀ apáyà eighty three inú Suratu Ali Imran ká má dára dúró yẹn níta fẹ́ pàkíyèsí sí ẹ béèrè pé kí ni jẹ́ súnà súnà ní wáyí hmm. alwahyu alladhi yuha ila nabiyyi alayhi afdalu salati wa tamu taslim tamani súnà náà ní àṣẹ hmm. ọ̀rọ̀ ìpàṣẹ tí ń wá látọ̀dọ̀ ọba Allah sí òjíṣẹ́ ńlá Muhammad bó ṣe wá rí ọ wá ní ẹ̀ka ẹ̀ka omi ń bẹ ó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn sunna nabi omi ń bẹ ó ní ṣe pẹ̀lú ìdájọ́ àwọn àdájọ́ ẹ̀sìn ẹ dákun kí ni ìdájọ́ ẹni tí bá ń sàlùwàlá tàlùwàlá rẹ̀ wá já ní tó fi yanjú ẹ̀ òun náà ní kí ni sunna nabi sallallahu alayhi wa sallam èyí tó ní ṣe pẹ̀lú ìbálò mo fẹ́ ta mo fẹ́ rà ẹnikẹ́ni kan mo ti tajà yìí látijọ́ yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sanwó ọ wá dìnnà ìgbẹ́ mẹ́mọ́ yẹn ju kí lẹ́sìn wí ọ̀yà ta ni àlùmọ̀dẹ́rì ta ni ó ṣàlàyé ta ni ó búra bó lẹ́sìn yẹn ju ẹ̀ kí la fi yanjú ẹ̀ sunna nabi sàṣàlà omi ní ṣe pẹ̀lú bá a ṣe bára wa lò omi wa ní ṣe pẹ̀lú ìwà ìṣe àti gbogbo tó jọmọ́ láàmárì ọmọ ènìyàn nítorí pé ní sunna nabi ni hmm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀ ni àgbọ́yé táwọn èèyàn ní tí wọ́n ti gbọ́ sunna àwọn àgbọ́yé míì náà kò sí tó burú bẹ́ẹ̀ o torí pé àwọn apá kan olùmọ̀ ni wọ́n mú gbólóhùn wọ́ọ̀dù súnà àwọn wá gbé sí wọ́n gbé ka ní tó ṣe déédéé tí wọ́n fẹ́ lò fún ní abala ẹ̀ka ìmọ̀ gẹ́gẹ́ bí àwọn fòkọ́hà àwọn àfọ onífíkìú tó ń pè láwọn afá fòró tó má béèrè súnà lọ́dọ̀ tí wọ́n ó ṣe déédéé mustahabu àwọn kan lo wọ́ọ̀dù yìí gbólóhùn yìí àwọn lò kó lè ṣe déédéé túmọ̀ yìí lọ́dọ̀ tí wọ́n ni ṣùgbọ́n kí gbogbo mùsùlùmí ayé lọ mọ̀ o pé tá a bá ti gbọ́wọ́ dù súnà táwọn olùpèpè àbáwọn kan àlò súnà àbáwọn kan súnà nábì Ìsá ni ọ̀ràn yẹn gẹ́gẹ́ bí àkòrí tí àfàwà tí wọ́n kọ́kọ́ sọ níbẹ̀rẹ̀ yìí wípé àtàmọ́sùkù de súnà dandan à kí máa mọ̀ ó ti kú ní àgbọ́yé wọn àti ráwọn sọ pé ó sì jẹ́ súnà súnà súnà ẹ̀yin ò ní wájìbù tí yín ni gbogbo iṣẹ́ mm. tí yín wájìbù ẹ rí i pé àgbọ́yé ti ṣe kí ni o ó ti wọ́ ẹlòmíì ò ní bẹ́ẹ̀ ẹ̀yin máa sálù súnà tí yín àwa àdùrù kùránì à ó mm. ti sà ó mọ́tò ń sọ ni àmọ́rú àwọn èèyàn báyìí èyí ti kọ́kọ́ rí i pé àwọn ẹ̀kọ́ àwọn eléyìí jìnnà lákàyè wọn ó jìnnà sí nǹkan tí èèyàn ń sọ ìbẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ wá wọn wípé nítorí pé ní súnà òun ni gbogbo tó ń ṣẹlá Muhammadu mú wa òun ló fi jẹ́ pé ipò súnà pẹ̀lú alukur'an ó sì sì kẹ́lómi máa níyà ẹ sì ń sọ súnà súnà alukur'an ń kọ́ sẹ́rí abala eléyìí àgbọ́yé kan ni nípa kí ni a fẹ́ ńgbà wo la fẹ́ lo súnà gẹ́gẹ́ bí ẹ̀rí ó ti tún mú tuma mí wá tábà sọ pé àwọn màrọ́tìbù àwọn tá a fi ń ṣe ẹ̀rí nínú ìdájọ́ àtẹ̀sírí ìdájọ́ òfin a ní nọ́mbà one alukur'an látò ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì asúnà ibi mm. tó wọn tuntun tó tuntun tágbọ́yé rẹ̀ tuntun yẹ̀ sí ni ó yẹ̀ ni o mm. kò dúró déédéé ṣùgbọ́n tó bá mọ tó pè ní súnà òjíṣẹ́ ńlá Muhammad òun náà ni wáàyí tí ó wá sọ́dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad yàtọ̀ sí èyí tí ọlọ́run fi rán Jibrilu kọ́ kà fún gẹ́gẹ́ bí Al-Qur'an ṣe wá rí súnà yìí ibi tí kò rẹ̀ lágbára dé ọ̀dà kátọ̀ ẹ̀ tó débi ipò rẹ̀ ẹ sọ gbólóhùn kan àtàmọ́sùkú bí súnà níbo la ti rí gbólóhùn yìí gan pé dandan ọgbọ́dọ̀ dì í mú taba wọnú alukoran oríṣiríṣi ààyè lọ́lọ́run ọlọ́ni fastemsik bílẹ̀lì uhiya ilayk ìtumọ̀ rẹ̀ ni pé dì í mú súnà tá a sọ kalẹ̀ ṣe yìí fastemsik bílẹ̀lì uhiya ilayk ẹ wo nígbà tó ṣe pé àyà yìí ni ẹni ká tẹ̀sí ìwọ̀nba orí afẹ́fẹ́ ọlọ́run pa anabi sallásẹ̀ pé dì í mú sọ̀rọ̀ eré má mu tẹ́tẹ́ rẹ ìgbésí ayé ẹ̀sìn rẹ ìgbésí ayé àdìsọ́kàn rẹ ìdájọ́ ẹ̀sìn ìbálò ìwà ẹ̀sìn gbogbo ohun tó fẹ́ ṣe ànábì ní dígí amóhùnmáwòrán wa kéèyàn ó wò báyìí pé ìjẹ́ tí mo ṣe yìí ṣe déédéé àbí ò ṣe déédéé ó láti wò níbi sọ́dọ̀ ṣiṣẹ́ ńlá Muhammad tó bá ṣe pé ìyọnu ọlọ́run liman kana yarju Allah wal yawmal akhir tó bá ṣe pálkì yàmà ló ní ìtumọ̀ sí ọ o jẹ́ àbọ̀ ó ṣèṣirò ọgbà tíra rẹ̀ ń jọ kan tíra tó gbà yìí la yughadiru saghiratan wala kabiratan illa ahsa kò ní dí kankan kù mizanu òṣùwọ̀n tí wọ́n fi wọn ṣẹ́njú alkiyama kò pé mẹ́ta méjì náà ni hmm. alákọ̀ọ́kọ́ bóòlù òṣìṣẹ́ yìí torí ta ló fi ṣe ọ̀dà yín sì à ń sọ̀rọ̀ súnà à ń sọ̀rọ̀ súnà pé dandan ni dandan ni sẹ́mi pé súnà yìí kì í ṣe pé ànábì là ń ṣe fún. Hmm. súnà yìí à ń ṣe fún ọlọ́run ni ọlọ́run kàn gbé ànábì kalẹ̀ pé òun ní o ẹlòmíín náà tún nígbọ́ yìí pé nísìn bẹ́ẹ̀ bá pé ẹlòmíín yóò ní ẹ̀fẹ́ ká ẹ̀fẹ́ kí n kun yín lọ́wọ́ ni ọ̀dà á sì ti á mọ̀ sí ti ṣe orí pé ti ń se èmi náà ti ń ṣe súnà díẹ̀ díẹ̀ ni ẹ̀yin kí ni ká à mo fẹ́ràn rẹ̀ àà ẹ̀sìn ni mo torí ẹnìkan torí ọlọ́run ọba ni ẹ̀sìn tá à ń súnà yìí afẹ́ kíjọ ànábì ọ̀pọ̀ njọ́ alikiyama pé wọ́n ló ní èrè rẹ èrè ń jẹ́ ní tí ó fi wọn òṣùwọ̀n rẹ njọ́ alikiyama ni wọ́n fẹ́ ọ̀fẹ́ o àdéhùn ọlọ́wọ́n ọba ọ̀sẹ̀ ànábì àlùmọ̀ rẹ̀ ni ó pọ̀ níjọ́ alikiyama àwọn ni wọ́n kọ́nu àlìjẹ́nà àwọn ni wọ́n jèrè jù fún gbogbo ẹni tó bá dúró lórí súnà òjíṣẹ́ ńlá Muhammad bí ti àti lọ gbólóhùn àtàmọ́sùkù àtàmọ́sùkù bí súnà ká dún ní mọ́ kéèyàn dín ní mọ́ èyí mú tẹ̀tẹ̀rẹ̀ o ìgbésí ayé rẹ̀ ẹ wo gbogbo àwọn olùmọ̀ tí wọ́n kọ tírà lórí gbólóhùn asúnà mélòó lẹ ahmadu ni ọmọ wọn ni ibnu zamanayin gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibnu abi asim tí wọ́n ti tírà súnà súnà ṣé ọ̀rọ̀ kí náà sọ ń bẹ ọ̀rọ̀ àdìsọ́kàn kẹfìmọ pé n ti jẹ súnà ọtayọ ojú tí ọ̀pọ̀lọpọ̀ máa fi ń wò bóyá látara ẹni tí ń sọ̀rọ̀ ìtúgbàlérò rèé àbí kó jẹ́ pé tí àwọn olùmọ̀ yẹn ń lò fún ẹ̀rí mm. abala kan bẹ gẹ́gẹ́ bí kára yà síbẹ̀ ní kékeré tabadọ́dọ̀ àwọn àfọ olùmọ̀ gbólóhùn súnà yìí ọ̀dọ̀ àwọn àfọ oníwùsùlù fiqh ní táwọn ń gbà lérò ó yàtọ̀ sí ní táwọn onífikiu ń gbà lérò súnà kan náà ni wọ́ọ̀dù kan náà là ń wí o lọ́dọ̀ àwọn onífikiu ó yàtọ̀ sí bọ́lọ̀ àwọn afáàládìsì lọ́dọ̀ àwọn afáàládìsì ó yàtọ̀ sọ́dọ̀ àwọn àfọ onísíra gbólóhùn súnà náà ni torí pé tó kálukú fẹ́ lò ó fún ó súnmọ́ fídì wọn tí wọ́n fẹ́ yanjú gbogbo ẹ̀ náà ẹ̀sìn náà ni o gẹ́gẹ́ bí Sufyan ibn Uyayna ṣe sọ pé gbogbo ìmọ̀ ẹ̀sìn pátápátá wọ́n sora wọn lọ́rùn báyìí yóò apá kan wọ́n sora wọn lọ́kàn ṣùgbọ́n tá a bá ti gbọ́ gbólóhùn yìí àwọn olùpẹ̀pẹ̀ òdodo tá a máa ń sọ̀rọ̀ lórí ẹ̀ ní tí wọ́n ń sọ ni pé gbogbo tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ̀sìn mùsùlùmí èyí tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run pa ànábì láṣẹ fastemsik dímú níjọ́ míì ó lè wá pẹ̀lú fatẹ́bẹ́ ma uhiya ilayk níjọ́ mi ọlọ́run bá lè sọ fún ànábì pé sọ fún wọn kul innama attabi'u ma yuha ilayk jẹ́ ká yé ọmọ wípé n tó ń ṣe wí òun náà ni ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún ọ tàbá ti wá mọ eléyìí pé n ti ń jẹ́ ni ìjọ wa sọ̀rọ̀ àyàn eléyìí ló ti wá mọ̀ wípé dandan ni o dandan ni ṣùgbọ́n àwọn súnà nábì yìí náà ó ní level ó ní stages ó ní ipò kọ̀ọ̀kan tí kọ̀ọ̀kan wà omi ń bẹ bíyàn ọba yìí ní súnà rẹ̀ kò ní bá ọlọ́run ọba rẹ̀ kò ní kú ní mùsùlùmí òun náà ní irú ìta pàkíyèsí sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àkéédà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn èmi ń bẹ tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn ẹ̀wọ̀rọ̀ salawatul khams wákàtí márààrún àsọlá tàǹkì ọyá níbo la ti rí wípé zuri raka mẹ́rin ni alásàrì raka mẹ́rin ni magrebi raka kí ni tiẹ̀ ń jẹ́ tàràwì gan ẹlòmíín nísìn ó múra pé kíní kan gbogbo ẹ̀ pátá níbo la ti rí súnà òjíṣẹ́ ńlá muhammadu ni tómi pé ẹ̀sìn wa yìí kò sí bó ṣe lè ṣe bí yẹn bá lóun kórìíra súnà àbí ń kórìíra àwọn onísúnà nínú kọjá pé kò mọ tí ń ṣe kò sì mọ tí ń ṣe òun òun ni ò tí ì mọ tí ń ṣe kò sí mọ tí ń ṣe òun àfi ká mọ kí ni ìpìlẹ̀ ẹ̀sìn wa yìí gan gbólóhùn súnà kódà ńgbà míì tí ọba yìí yẹn yóò béèrè wọn ni ẹjẹ ṣe súnà àbí kẹlòmíì ò ní gbá súnà sílé ayé rẹ ọlọ́kàn wa béèrè pé irú súnà wo sẹ́mi ṣe súnà ni mò ń kí wákàtí márùn-ún gbogbo mùsùlùmí ní ṣe súnà ẹ̀ kàn tara ẹni tí bá kàn tara ẹ̀ ní tara ẹ̀ àfi tó ìbá jẹ́ mùsùlùmí ló kù so ní kí wákàtí márùn-ún ni ẹni tí ó sì kí wákàtí márùn-ún ò lè jó ń súnà láéláé ó sì ní bó ṣe lé kí ọ̀gbọ́dọ̀ sọ pé wọ́n fẹ́ kẹ́yìn sí kíbílà ò nírun ń bolo ti rí bẹ́ẹ̀ nínú súnà òjíṣẹ́ ńlá muhammadu ni ọ̀gbọ́dọ̀ sọ pé wọ́n ń bolo ti alu aláwà dẹ́ bó ṣe ń ṣe bó ṣe ó bọ́dọ̀ bá ń wọ jẹ́nàbà bó ló ṣe ṣe gbogbo ẹ̀ àgbọ́yé ẹ̀ ìbẹ̀nu súnà nábì omi ń tó wà nínú alukur'an ṣùgbọ́n fọ́síwẹ́wẹ́ ibẹ̀ nínú súnà nábì sàṣàlà ibẹ̀ láti mọ̀ pé tá a sọ pé súnà àwa ni ọ̀dà ẹ̀ sàlùkùrà <laughs> látẹ̀kàn ẹ sọ̀rọ̀ alukurani àná bàbá ti sọ̀rọ̀ alukurani àti sọ sunna ó mú ìpín lẹ́vù yẹn ó ti kú òní wípé tábà ti pè yẹn ló sunna fahuwa ahlul qur'ani es min babi awla taqriran wa ta'sisa tábà ti ní sunna lèyẹn ó mú ìpín alukurani náà torí pé sunna yìí alukurani náà ló bá bàrà sunna àyà látàrí gẹ́dẹ́ yìí ọlọ́wọ́n bá ní wọ́n máa ń yọṣẹ́ akẹ́kẹ́ rọ̀ṣùl min ba'di ma tabayyana lahul huda gbogbo tó bá yapa yàrá náà nábì lẹ́yìn ìgbà tọ́nà máa hàn sí tán wa yattabi' ghayra sabilil mu'minin ó tún wá gbọ́nà mí ó lálùmọ̀ kọ́rọ́ mi yàtọ̀ sí ọ̀nà àwọn sàábí ànábì olùwà nínú wallahi ma tawalla ẹ ti ń ṣe àdáadáa o wa nuslihi jahannam ṣùgbọ́n kò ní ban ọlọ́wọ̀n ọba dáadáa jahannam làbọ̀ rẹ̀ ọlọ́run ṣọ́ wa ń bẹ̀ wọ́n sa àti masira aya ó pọ̀ bẹ́ẹ̀ ní alukur'an wa ma kana li mu'minin wala mu'mina èyí ò lè jẹ́ mu'mini láéláé má kàn rẹ̀ jẹ́ ìdá kọ́dọ̀ lọ́hùn wọ́rọ̀ sùúlùú amúran kọ́lọ́wọ́n bá ní báyìí ni kànábì náà ṣàlàyé ẹ̀ pé báyìí ni ayé kó náà lahumul khiyaratu min amri kò tún wá ní ẹ̀ṣà mi kò ní choice rẹ̀ ah èmi ò lè ṣeré yìí wọn ṣeré yìí ah, àti yìí lé ah, àti yìí rárá tó jẹ́ súnà nábì ibi tí yẹn ti lè níṣòro ni pé ẹ bá ń wádìí sí súnà ní tòótọ́ nítò kàn wọnù àbí nǹkan mi ni hmm. tó bá ti pẹ́ sí òdodo ni súnà nábì ni ò ní choice o ma kana lahumul khiyara ẹ ní choice wa ma kana li mu'mini wala mu'minati gbogbo mu'mini òdodo kò sí fún idha qadallahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihim ọlọ́wání wa man ya'sillaha wa rasulahu bọ̀bá wa gbọ́nà mi tó ló ṣe súnà nẹ́bí ó tẹ̀lé tọ́lọ́run náà ọlọ́run bá sọ pé man ata ar-rasul faqad ata Allah. Ah, àyà ìdán ti tó fún fakọ́rí àtọ Allah ìwọ tó bá ti ṣe súnà definitely o ti ṣe tọrọ wọn ọba ni hmm. èyí gbọ́dọ̀ sọ pé kọ́dà lómi olùmọ̀ni àní gẹ́gẹ́ ọ̀rọ̀ ẹ̀kan kúránì ti wá ẹ̀yẹ onísúnà gbogbo subhanallah àwọn ewu kan ti wọlé àwọn àgbọ̀yì kan ti wọlé òun lọ fàrọ eléyìí tabaníkà wọnú agbami irú àwọn àyà báyìí nínú al-Qur'an tí kúránì sọ fún ọ pé alóòlé lábọ̀ àfikọ̀ tẹ̀lé òṣèlú Muhammad àfi kí yẹn ṣe súnà nàbí sàlá falyahdhari alladhina yukhalifuna an amri an tusibahum fitnatun aw yusibahum adhabun alim ọlọ́run ni kó ṣọ́ra kó ṣọ́ra ẹni tó ṣe pé wọ́n yapa ìlànà nábì falyahdhar máa tó ń ṣe o kí àdánwò ọlọ́run máa wá dé an tusibahum fitna àgbákò dé bá wọn aw yusibahum adhabun alim àbí ìyà ìlérò ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ kí ni jẹ́ fìtínà nínú ìtumọ̀ tí fìtínà yìí bá wá òun náà ni zayul qalb ọkàn yẹn yọ yẹ ọkàn yẹn ò ní gbọ́ òdodo mọ́ ọkàn yọ máa le bó bá gbọ́rọ̀ lọ́hùn ọkàn rẹ̀ ò ní nítumọ̀ definitely bí yẹn bá bọ́rọ̀ rẹ̀ débi yọ máa di ẹni àánú sí ni kò sí ní tó fà látara ìkórìíra sunna àti gbọ́rí ẹnu pé atún àtàwọn ọmọ ọdún àwọn ọlọmọdé wò á sí hmm. pẹ̀lẹ́pẹ̀lẹ́ má ba yí ara rẹ àtàyé àwọn ọmọ rẹ jẹ́ àtìrẹ ní tí ó sọ pé súnà yẹn wọn ọlọmọdé kò ó ti bẹ ẹlòmíràn sì lè sọ jáde ní ìtú gbé sórí ẹ̀mí rẹ̀ bí ta ti lọ ni pé àwọn àyà àyà ti bẹ nínú Al-Qur'an nípa wípé dandan ni èèyàn gbọ́dọ̀ ṣe súnà gẹ́gẹ́ bí alistimsa bẹ́ẹ̀ náà ni tí wọn jẹ súnà òun náà ni wáàyí gbogbo tọlọwọn ọba fẹ́ ló fi ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́ni àti gbé ànábì kalẹ̀ fún yín àríkọ́ṣe dáadáa gbogbo tó bá fẹ́ ṣe nígbèsè ayé rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí ó muhammadu ni o àmọ́ kìí ṣe for everybody kìí ṣe for everybody ọlọ́run á yàn liman kana yarjullah tó bá ṣe kọ́lọ́run ọba lọ gbàlérò ẹ̀san lọ ń fẹ́ ọmọpọ̀ lábọ̀ tó sì ṣẹ́rí ọjọ́ tí gbogbo ẹ̀ ó hàn gédégbé báyìí ó ṣèṣirò à tó sì tún mọ pé ó yẹ kéèyàn rántí ọlọ́run kó fi tọlọ́run ọba kó fi kún gbogbo tó ń ṣe nígbèsè ayé rẹ̀ so mo rò pé lẹ́yìn ní sókè lórí ìbéèrè tàbí wallahu a'lam. jazakumullahu khairan kákó bá san fáwọn ní ẹ̀sìn dáadáa àwọn òkú bí àwọn ìpè kan sí méjì ìlera so àwọn òkú ẹni tó bá fẹ́ pẹ̀kẹ́ pèsè rí nọ́mbà zero oh seven zero three one five zero one two five six. 0703150126. Wa alaikum salam kuna tafiya tafiya. Bawo na ta kwana nan. Ya na'am bismillah kí ni bẹ́ẹ̀ ni. Ìbéèrè mi ni obìnrin tí ń gbà rẹ̀. Na'am. Tó bá rí kan àládà rẹ̀. Ṣé ló gbà rẹ̀ òun náà sani àbí. Afa wa Farouk nítorí àsìkò wa, ọlọ́run sẹ́lẹ̀ sẹ́lẹ̀ a máa ń fẹ́ kó jẹ́ pé ìbéèrè jọ mọ́ àkòrí tó ń bá wa sọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè yín bóbìnrin bá ń gbààwẹ̀ tó bá di pé ó kù ogún ìṣẹ́jú ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú márùn-ún tílẹ̀ oṣù tó bá ìrà làdà rẹ̀ àwẹ̀jọ́ náà ó ti bàjẹ́ o kò láwẹ̀jọ́ náà tó bá ṣe pé oòrùn ò tí ì wọ̀ kódà kó má ju ìṣẹ́jú mẹ́wàá lọ kó má ju ìṣẹ́jú márùn-ún lọ lóbìnrin bá rí i pé àwọn wọ tọ́ílẹ̀tì òun mára làdà tó yọ san àwẹ̀ yẹn padà ní o ní sókè wallahu alam náà. آه. بسم الله نعم يا ولي طب حياكم الله nípa pé kí tẹ̀lé súnà Nabi sallallahu alaihi wasallam ìjẹ́ àmọ́ pé ló wà níbi àwọn kankan wà láwùjọ wa tí pé àwọn aráàlú tàwọn eléyìí àwa ti tiwa àlù kọ̀ánì ni àwa ti tiwa àwọn ń ṣe àlù súnà ẹ̀kùn bó ni a ṣe yanjú àárín ẹ̀kùn. ọlọ́run sẹ́lẹ̀ sáré fáwa Abu Muslim lórí ìbéèrè yìí ẹ rí i pé ọ̀rọ̀ rárá fẹ́ atẹ́gùn fẹ́ sí abẹ́ ọ̀rọ̀ wọn pé bó ló ṣe pọ́síbù òun ló fa taba wo àyà kan nínú alukoran ó rà pé tí màá ṣe mistake àyà ń bẹnu suratu an-Nisa àbíkó Jali Imran tó lù wá gbogbo ẹni tó ṣe pé wọ́n fẹ́ yufarrikuna bayna Allah bayna rusuli wa rusulihi eh, wa yuriduna an yufarriqu bayna Allahi wa rusulihi ọlọ́wọ́n bá ní gbogbo ẹnikẹ́ni tó fẹ́ máa sòpin yà torí pé bóòlù ṣe fẹ́ jó súnà tó ní jálálù kùránì hmm. àṣìṣe lélẹ́yìí ló fi tàfi sọ́lẹ̀ kan wípé àwọn èèyàn máa ń sí wọn àwọn àgbọ́yé kan ó derí kodò láwùjọ pé èmi èso ń sún náà àmọ́ alukurani yìí àà àwa jòkótì ó jòkótì hmm. kò sí bó ṣe lè jòkótì alukurani kò sí bó ṣe lè jẹ́ alukuran àfi kò jẹ́ dandan alusunna ló fi fa àwọn kan bẹ láwùjọ ayé lónìí àwọn ń pera wọn ní kurani àwọn yìí wọn ni àwọn ò fẹ́ súnà ní gbèsè ayé àwọn èyí tó tí ò ní ìrújú nínú ọ̀rọ̀ ni pé wọn èsì mùsùlùmí. Hmm. torí pé kò sí bó ṣe fẹ́ ṣe òun náà sọ yìí tí wọn ní pé adáàní ní tásìkò sọ̀rọ̀ àbáwọlé. tí ò sì sínú alukur'an bẹ́ẹ̀. tí ò sì sínú alukur'an àwọn wọn ò sì fẹ́ jẹ́ alukur'an wọn ò sì tẹ̀lé àyà alukur'an àyà làkàlẹ̀ rẹ gẹ́ ó pọ̀ gan-an mọ́ni àtọ́ arọ́sùn fẹ́kọ̀ọ́ kó àti Allah wa àti rọ̀sùn kó tó wá kan wa ulil amri minkum afáwa alámọ̀tò Ibn Qayyim alayhi rahmatullah gbàtó débi àyà yìí wípé gbogbo àwọn tí máa ń tẹ̀lé tọ́ ọlọ́run tán tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ní kul ati'ullaha wa ati'ur rasul ó gbogbo lóhun ati'ullaha òmùjáni ó tún ní wa ati'ur rasul torí pé ó tẹ̀lé ọlọ́run mọ́kílá alàlìkìlá ó tẹ̀lé ànábì alàlìkìlá ó sì gbọ́dọ̀ mọ̀ pé láíláí ọ̀rọ̀ ànábì ò ní takọ̀rọ̀ ọlọ́run lákàyọ̀mí nìyẹn lè takọ̀rọ̀ àwọn òwúrọ̀ ọmọ tí ń ṣe ọ́ tí súnà bá fi rin ilẹ̀ pé ó látọ̀dọ̀ ànábì ló ti wá never torí pé wáyé kan náà ni alukur'an wà sunna wà sunna tu iye alukur'an torí pé ntí sunna wá sí náà ni wọ́n wá sàlàyé alukur'an fún wa ọlọ́wọ́n bá ní aṣọ alukur'an kalẹ̀ fún wa nàbí ètò báyìí náà lè násì máa nọ zila ilayhi ìwọ ọlọ́mọ sàlàyé ẹ o ibi tó fi jẹ́ pé yòó lè jẹ́ alukur'an láéláé ni àfikọ́ padà sọ́dọ̀ ànábì sọ̀sẹ̀lẹ̀ nígbà tó lọ fẹ́ ka alukurani bó ló sì ka hmm. kí ló fẹ́ kanú alukurani hmm. ó fẹ́ ronú sí ó fẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ síbà mọ̀ pé rìsálà mẹ́sẹ̀gì látọ̀dọ̀ olúwa fún gbogbo ayé ọlọ́run pé alukurani nínú o ó pè ní mọ́lẹ̀ ó pè ní mohaimin ó pè ọ̀dà bó ló sì fẹ́ dá ìmọ́lẹ̀ yìí mọ̀ bó tó ti dá àmọ̀ náà ní látọ̀dọ̀ òjíṣẹ́lá Muhammad bó làá kà àyè wo làá ti kà kí ni ìtumọ̀ kíka rẹ̀ kí ló kó sínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí bí èèyàn ṣe fẹ́ jẹ́ mùsùlùmí àfi kó jẹ́ pé súnà nàbì bí èèyàn bá ti wá ń wíru eléyìí dànù fi máa ń ṣèyàn tí èèyàn bá ń gbọ́rù gbólóhùn yìí láwùjọ wa mọ̀ ní à èèyàn súnà à wọ́n sọ pé ìwé ìṣe lóríire nù ìjọ lóríire níjọ súnà nàbì àwọn kan wá gbọ́n àwọn kan ọlọ́pọlọ wọ́n gbọ́n àwọn ẹ̀dùnkún àwọn sọ pé gbogbo alálùsùn náà ẹ má sọ pé kí òun ti jágbọ́n nù pé ìdí sì ń ṣe òṣèdédé lànà nàbì a bɛ kalo mɛni awa danna zuna e jogo da jogo ye zuna ba ye fɛfɛ yen filɛ se yɛ yɛnu a ma ɲɛ sɛ sɔ o wana ti ma koore nin bɛɛ ni nɔ sunna la yasi ka kɛ yan ma wala an ɲɔgɔn in da la. zakunba khairan inshallah bi yan ni ali mo fún tòní a tún ma kan sira miiri ye tɔyi bi idina lahi taala tó bá dilo la an da dɔw fún wa kulukulu ma salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Ah,